when a blind man is dancing. and you who is not blind. you do not understand. you are watching. Àlá arákùnrin yìí ò ní pé kí ó fọ ojú. I said this man is blind. Kò pé òun yóò fọ ojú. He never dreamt that he would ever be blind. Arákùnrin yóò wípé òun yóò máa fi irin rìn. This man never thought he would walk with crutches. Ó sọ wípé. He said. Ó sọ wípé. He said. Now a bí mi. na when I was born. ó ní wọn bí òun pẹ̀lú arọ o. he wasn't born a cripple. na amóge ya onye ngwọrọ. kí ni àlá rẹ. what is your dream. As ihe wo gị. ṣé àlá rẹ ń wá sí ìmúṣẹ. has your dream come to pass. gị kí ni àlá ní fúnra ara rẹ. what is that dream you have for yourself. àwọn arákùnrin yóò lálàá pé àwọn yóò fọ ojú o. this man never dreamt that they would be blind. a ó àdúrà sókè nísìnyí. you will lift your voice in prayer àdúrà àkọ́kọ́ rẹ nìyẹn o. that is your first prayer point. olúwa àlá. God my dream. tí mo fẹ́. the dream I do not want. àlá tí mo fẹ́ tí ayé ti ńlá aye ti mi. the dream I do not want that the world has said about me àlá tí mi ò tọrọ tí èṣù ti jẹ́ òun níbi ti lá lórí mi. the dream I not before that devil has dreamt over my life. àlá ìbànújẹ́ tí ayé ti lá sí mi. the dream of sadness that the world has against me. olúwa tú àlá náà ká. Father destroy that kind of a dream. òwe olájọ́ máa wò mí o. if you like open your eyes and look at me. olúwa tú àlá náà ká. Father destroy that kind of a dream. ó yẹ pé ní ìgbà mẹ́ta sọ́dọ̀ àdúrà. three times just to pray. Mo gbọ́ ẹ dáadáa o. I cannot hear you properly. Àlámà ló lúgo. Mi ò gbọ́ ẹ dáadáa o. Àlámà ló lúgo. O ò gbà bó ṣe yẹ kó gbà o. You are not praying as you ought to pray. Ìdáhùn ẹ̀pẹ́ ìpẹ́rẹ́ àdí kìí pèsè ní pé ya. Àwọn aláìbànújẹ́. Those dreams of sadness. Tí ènìyàn ńlá lórí mi. That people have against me láti fi bà ògo destroy the glory of my life. ah are you, father? Lord, I turn it around today. Father destroy it. aláìbí tí ayé ti dá lórí mi. the burden the world has over my life. In Jesus name we have prayed. That prayer remains on before I say what I want to say. Open your eyes and listen to me. Some people when they have good dreams àlá tó wá sí those good dreams do not come to fulfilment in their lives. ṣùgbọ́n tó máa burúkú. but when they have bad dreams. kó pé twenty four hours. before the next twenty four hours. àlá burúkú wá sí that dream comes to fulfilment. kí ló fà á. what is the cause. ọ̀gẹ́ni pàtẹ́ ya. arábìnrin arákùnrin sọ wípé. this man said. mo kà sí. báyìí kan náà ṣe bí ẹni and this man was not born like that. ṣé àlá rẹ̀ nìyẹn. was that his dream irú ayé wo ló ń gbé. what kind of life do you live. ṣé ayé tó irú ayé yẹn ṣé àlá yẹn ló is the lifestyle you are living the kind of dream you had for yourself. bẹ́ẹ̀ mi bá sùn. if some people sleep. ayé bẹ̀rẹ̀ sí ni máa lò ó. the world begins to use them. Aya gbé àìsàn sára ẹ̀. The word gives them illnesses. Aya gbé ogun sára ẹ̀. The word brings in problems to his life. Àwa bẹ̀rẹ̀ sí ní lu ayé káyé tó bá ti dùn. Then he starts living the wrong life once he wakes up. Ṣé lu ayé tó fẹ́ nìyẹn? Is that the kind of ó ń way ọwọ́ ìbá. you are running after it and get your unable to make. it. ló ti bẹ̀rẹ̀. àbọ̀gbọ́. it started from the dream. when you are running after something and you can't make it. it started in your sleep. ó ń way ọwọ́ ìbá. you are running after it and you can't make it. it started from your sleep. ó you go into prayers once again. Gbogbo àlá ìbànújẹ́. all the bad dreams I have that are of Ṣayé ti lá lórí mi. That the word has over my life. Ṣayé ti lá nínú ìdílé mi. That the word has over my family. Ṣayé ti lá lórí ìdálá lórí àwọn ọmọ mi. That the word has over my children. Ṣayé ti lá lórí iṣẹ́ mi. That the word has dreamt over my children. Ó yà olúwa yí padà sóbi àdúrà Change it into prayers. Mi ò pẹ́ dáadáa o. Àlá ìbànújẹ́. The dream of sadness. Tí ayé fi lá lórí mi. That the world has over my life. <laughs> Tó máa wá sí ìmúṣẹ kíákíá. That comes to pass very very quickly. Tí a bá làlá rẹ lórí ẹlòmíì kò ní wá sí ìmúṣẹ. If we have good dreams over somebody's life it might not come to pass. Gbogbo àlá ìbànújẹ́. All the sad dreams. Tó máa wá sí ìmúṣẹ. That comes to fulfilment olúwa yí padà. father change it. Ah, ẹni mọ yí padà. holy spirit change such dreams. olúwa yí padà ooo. oh yes. alábànújẹ́ lórí ọmọ lórí ọkọ lórí aya rẹ. of sadness over your child over your husband over your wives. sọ for ọlọ́run yí padà. tell got to change it. You yí gbogbo aláìbànújẹ́ padà. father let there be a turnaround in all the bad dreams I have àwọn want àwọn tó mẹ́kún àwọn tó an ìkorò wọnú ayé ènìyàn àwọn mú àjálù wọnú ayé ènìyàn olúwa òkú fún nínú ayé mi. In Jesus' name we have prayed àmì yẹn kéré gan o. that aim Jésù Olúwa wa. Jesus name we have prayed. Oh, I mean, yín lè máa ṣe ń that amen Jesus name we have prayed àmì tó ń yí ibi padà. the amen that turns out to be loud. olùfẹ́ kò ní àṣálẹ́ yìí. that is the kind of amen I want you to say this night. tí bá ti ń ju àdúrà yẹn fún ẹ. when I start raising that prayer point for you. kò lanu ẹ tán kẹrù bá ọ̀tá rẹ nílé. you should open your mouth so wide that your enemies will be afraid of you. àbẹ́ àwọn tó máa ń lànà ibi lórí rẹ àwọn tó ń lọ láì bànújẹ́ lórí rẹ. everyone having sad dreams over your life. o fẹ́ jẹ́ kó ṣàmì ńlá kan. I want you to say one big amen when I pray for you. olórin kan ló ní. Every bad vision they see no be my own. Màá wá tètè mi báyìí pé every bad dream they see no be my own. Oh yeah. Bad dream they see no be my own every bad vision they see no be my own. every bad vision they see no be my own. Prayer man ṣàmì tí bá fi gbàdúrà fún ẹ. Start saying amen when I pray these prayers for you. Ní orúkọ Jésù. In Jesus' name. Ó dẹ̀ kéré o. That is small. Mo ní ní orúkọ ti jẹ́. I said in Jesus' name. Oh. ńlá lórí rẹ ní gbogbo ìgbà. What is that dream the world has over your life at all times? ọ̀rọ̀ o. That doesn't concern some people. lálá kan. they just tell you that they had a dream. àlá tó láyẹn àlá ibi ni wọn àlá ìrònú rẹ̀ rí. that is a dream of bitterness it is not a good dream àwọn arákùnrin yìí kò wọ́n aláwọ̀ kọ́lé léyìí. these men never wanted this it was never their dream. àlàyé tó yẹ kó gbé tó ń gbé. the kind of dream that that involves your lifestyle that you're that you're you're not living. yẹ kó máa lò tí o ń lò. it's the kind of life that you're living and the dream is not is that the dream is against. àní láti ìṣẹ́jú yìí lọ. I said from this minute. àlá ibi tẹ́lẹ̀ lórí jẹ́bẹ̀sì. the dream they had over Jabez. gbólóhùn ọ̀rọ̀ yìí padà. only one word changed it. wọ́n sọ gbólóhùn ọ̀rọ̀ àṣẹ ọ̀rọ̀ sínú ayé rẹ. I said the word of authority into your life. gbogbo àlá ibi tó ń da orí ayé rẹ náà mú. ó yẹ kó máa parẹ́. you shall appear. gbogbo. All the dreams of disappointment. Tẹ́lẹ̀ mi máa tó yẹ kó lálójú oorun tó Everything becomes scattered. Everything that was good in the beginning begins to turn around ah, for the pray for you today. The God that takes the life of the Jabez to the good one. Ah, I say all the dreams of sadness. In your lives. bá rí àmì mẹ́ta ṣe fi jẹni kejì ẹ lọ. ó yẹ gbogbo àlọ́ ìbànújẹ́ olúwa olúwa ń ó ti rí bẹ́ẹ̀. it is so. ó ti ṣẹlẹ̀. òfurufúra ló fi ọ̀run. jésù olúwa wa. Ah. Ah. Ah. jésù. I want to do something I want to see if you can understand it. Philip. yes. orí mi. Philip can you see me. ẹ Huh? orí nǹkan tí Do you see what I am doing. Eh? Do you see what I am doing. ẹ. Do you eh? see it. àbọ̀ òru. Can't you see it. Because. Because this is not the life you Philip wanted. This is not life he's supposed to believe in. This is not the life Philip has come to the earth for. This is not Philip's dream. Where is your cassette? Ah ẹ jẹ́ lámìíra kẹsẹ̀tì wọn yìí. please endeavour to buy this cassette. gbogbo ẹni tó fẹ́ dàbí Philip ṣe tà ẹ tó anyone who does not want to be like Philip. ẹ bá mi rà please buy this cassette. oya ẹ bá mi encourage wọn. please encourage them and buy this. ọ̀dà ìlú àmú. they are not disturbing the nation. wọ́n ní pé nítorí pé àwọn fẹ́jú. they are not saying because they are physically challenged. ọbẹ̀ sí ní da ilé. and they should start doing the wrong things. ọbẹ̀ sí ní da àdúgbò láàmú. disturbing the neighborhood. ẹ bá mi rà á. please buy this. ayé òní làlà ibi báyìí lórí àwọn ọmọ yín o. you do not have this kind of bad dreams over your children. bá mi rà bá mi rà bá mi ẹ bá mi pàtẹ fún Jésù ẹ bá mi rà clap for Jesus and everybody must have a copy please have your seats.